Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Owó lórí social media tó kún bọ̀, ó wá bọ́ sá ní wọ́n ṣe bẹ́ẹ̀dì. Ó bọ́ sá, ó wá ń ṣe ìpele ìpele ráìsì dẹ̀ríkà nínú nylon black. Ó wá ń post ẹ̀. Kí lorúkọ lédì tó máa ń ṣe ọ̀rọ̀ okó àtòbò yìí? Lédì yẹn ṣe program, ó ń ṣe oúnjẹ fún àwọn elderly people kò gbà kò ṣe pé ó ṣe birthday she is really giving out to people tá à ń rí tó kún bọ̀ kí ló ń fowó ṣe òwò wá ní wọ́n fáwọn èèyàn ní empowerment ó wá gbé ráìsì dẹ̀rí kà ẹ̀yin èèyàn ẹ wo ẹ nǹkan tí tó kún bọ̀ fáwọn èèyàn tó láwọn ṣe empowerment àwọn fáwọn èèyàn ní nǹkan bẹ́ẹ̀ dé tó kún bọ̀ ó lójú títì torí pé ò lójú títì yẹn lèmi ṣe máa jẹ́ kó mọ̀ pé ò lójú títì èmi máa bọ́ọ̀sì máa jẹ́ kó mọ̀ pé ò títì you just come on social media láti wá máa rant Tókunbọ̀ ò ní kankan you are nobody láyé àti lọ́run ò jẹ́ nǹkan kan èmi máa gbé èmi máa bẹ́ẹ̀ wá máa fi wọn àwọn èèyàn sìn olóhùn fún àwọn èèyàn ní nǹkan bẹ́ẹ̀ de kó wá wo ìyàtọ̀ ní àwọn nǹkan tó ń fáwọn èèyàn ní ìta àwọn ọmọ kéékèèké tí wọn ò tó ẹ lọ́jọ́ orí tí wọ́n ń fáwọn èèyàn ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀dì ó wá dórí social media ó ń ṣe bí ìgbà tó jẹ́ pé ó lè ra gbogbo àwọn tó wà Nàìjíríà pàjẹ́ you are not doing anything Tòkunbọ̀ ìṣẹ́ bí ìṣẹ́ ìṣẹ́ ti bẹ́ẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ṣe bí orí péjì náà ló ti ń fi àwọn èèyàn Tòkunbọ̀ owó nǹkan tó ń gbére fáwọn èèyàn rice wo sórí owó nǹkan tó ń gbé fáwọn èèyàn ẹ̀yin èèyàn máa fi wọ̀nyí dáadáa tí ò bá yọ ń bí máa tún fi wọ́n bò mí tẹ bá rí ráìsì nínú láìlọ́n bla inú kíní kéékèèké báyìí tẹ bá rí nǹkan tí Tòkunbọ̀ ń fún àwọn èèyàn ìwọ àti ọmọ kékeré àwọn ẹgbẹ́ ọmọ kékeré kí ló kí ló dì síbẹ̀ ẹ ẹ wo kí ló ń fún wọn ẹ kí ló ń fún wọn fún bẹ́ẹ̀dì kí ló ń fún wọn ẹ. Eh? ẹ̀yin ẹ jẹ́ kí n bá ń wà ètò ti yọ dáadáa má máa fi agídí gbọ́ ọwọ́ tó kún bọ̀ ẹ wò ó nídìí kó máa fi agídí gbọ́ ọwọ́ ń bì báyìí kò sẹ́ni tó yín impress nobody sent you message kí lè lè tó kún bọ̀ ẹ wò rẹ̀ sí ẹ wò ráìsì ẹ wò nǹkan tí tó kún bọ̀ fáwọn ṣe é rí ṣe é rí tó kún bọ̀ ewé ládé fagídí gbọ́wọ́ kí ló ń fagídí gbọ́wọ́ fún tó kúkú bọ̀ kí ló ń fagídí gbọ́wọ́ fún ó wá ń dákún ìṣòro àwọn èèyàn ó ń dákún ìṣòro àwọn èèyàn ẹ́ mo ń bọ̀ ó wá ń dákún ìṣòro àwọn èèyàn ó wá gbéra ìsinú dẹ̀ríkà ta ló bí ẹ ta ló ran iṣẹ́ àwọn olóyìn press ta lóyìn press kí ló fẹ́ mú wá kí ni wo kí ló fẹ́ mú wá kí nìkan tó fẹ́ mú kí nìkan tó fẹ́ mú jáde kí ló fẹ́ mú jáde wo wo sórí ráìsì lẹ́ni náà wo sórí ráìsì lẹ́ni náà gbé síta ẹ̀ sórí bọ́n ṣe ṣe ráìsì ẹni yẹn tún ṣe ata ẹnu yẹn ṣe oríṣiríṣi nǹkan bí wọ́n ṣe fún àwọn àgbàlagbà nìyẹn owó Facebook tiẹ̀ tí wọ́n ń gbà sórí ṣó o rí ẹni yóò ṣe bẹ́ẹ̀ de o ṣó o rí o ẹni yóò ṣe bẹ́ẹ̀ de o owó tẹ̀ wọ́n ń gbà dọ́là tí wọ́n ń gbà ṣó o rí ṣó o rí ṣó o rí ṣó o rí sórí bọ́n ṣe ń ṣe owó bọ́n ṣe ń ṣe empowerment bọ́n ṣe ń fún àwọn èèyàn ní nǹkan bọ́n ṣe ń ṣe pọ́n assist àwọn èèyàn wọ́n ṣe ata wọ́n sórí rẹ̀ sí tiwọn tó kún bọ̀ ráìsì tẹ́ni fún èèyàn kọ̀ọ̀kan ó tó mẹ́rin tí wọ́n tó bù sí kínní tó ta ló rún ẹ́ ń ṣẹ́ tó kún bọ̀ ta ló rún ẹ́ ń ṣẹ́ Tòkunbọ̀ ta ló rán ẹ́ ń ṣẹ́ ta ló yín ìpírẹ́sì Tòkunbọ̀ ta ló yín ìpírẹ́sì Tòkunbọ̀ ajọ́mọgbé ta ló yín ìpírẹ́sì ojírílí gbéléko ìjọ làṣírí yẹn ṣẹ̀tù tó jẹ́ pé ọmọ sí màmá òun ló yẹ ká mọ̀ pé òun lòún mọ ọmọ yẹn rí direct wọ́n bọ́ sáwọn pariwo ẹ̀ ní pé Tòkunbọ̀ ó lè ajọ́mọgbé ìwọ kọ́ ló lọ́mọ wọ́n fi jẹ́ ká mọ̀ pé ìwọ kọ́ ló lọ́mọ yẹn Tòkunbọ̀ ìwọ kọ́ ló lọ́mọ yẹn ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ gbé ọmọ ọlọ́mọ ó wá bọ́ sórí social media ó wá ń ṣe ọmọ mi rèé ọmọ mi rèé tó kún mo tún ṣe títí títí títí o tún lọ gbé ọmọ ọlọ́mọ ọmọ tó ṣe graduation ah àwọn ọmọ tó ṣe graduation ọmọ ọlọ́mọ tó ṣe graduation ó dẹ̀ lọ mú picture ọmọ ọlọ́mọ níbi tó ṣe tó graduation gown ẹ̀ ó dẹ̀ lọ mú ó wá pòsì ẹ̀ ó wá dárúkọ ẹ pé ọmọ ẹ kan ṣe graduation ó wá di pé ọmọ yẹn àtàwọn parents wọn ṣẹ̀ wá sórí post ẹ pé kò báwọn gbé pull picture yẹn down ọmọ yẹn ní you are not my mom I know my mom Tókunbọ̀ Tókunbọ̀ Tókunbọ̀ ta ló ń ìmpírẹ́sì àwọn ló ń ìmpírẹ́sì lórí social media yìí ah, irú ayé wo ló ń live no kí ló ń try láti mú fún wa jáde kí ló dé tó yẹ pé ìwà máa sunkún wàá bọ̀ sá pretend fáwọn èèyàn kí ló mú jáde fún wa at your age time tó yẹ kó máa sùn ó rọrùn sùn mọ́ ó ti ro ẹjọ́ ẹlẹ́jọ́ títí títí tí orí ẹ ti gbẹ ó ti sọ̀rọ̀ ọlọ́rọ̀ títí títí tí orí ẹ ti gbẹ àwọn tó lọ rún mọ́ bó ṣe pò ó ṣòrí sìn ó ti kó báwọn ẹni ẹlẹ́ni àwọn tó bá ti wá sábẹ́ ẹ̀ báyìí bí kò máa kàgbákò bíi wàhálà bíi ìdààmú ẹ jẹ́ ìṣẹ̀sáàpù kí ló kọ ọ̀bọ tó wà lórí social media tó ń bá ibi tí olúọmọ ṣe kínní yẹn ẹ lọ wo péègì bọ̀bọ̀ yẹn kó tó lọ di pé ó lọ súnmọ́ tòkunbọ̀ ẹ lọ wo lórí Facebook tó bá ti post báyìí ó máa pọ̀ wọ́n máa máa comment ó máa máa ṣe àwọn máa máa kí àwọn máa máa mọ̀ ó máa ṣe kínní àwọn Muslim kínní ó máa ṣe àwọn nísìn tẹ bá rí post ẹni tí wọn kì í bú tẹ́lẹ̀ àwọn èèyàn ò kí bu meanwhile àwọn èèyàn tó bá ti súnmọ́ ẹ bá àwọn èèyàn máa sọ pé ó ah, máa ń feel on top of the world ó máa ń ṣe bí ìgbà tó jù bẹ́ẹ̀ lọ wà wá máa máa máa advice àwọn èèyàn wà á máa instigate wàhálà láàrin àwọn èèyàn méjì tó fẹ́ràn ara wọn o instigate wà á Tókunbọ̀ instigator nìyẹn manipulator nìyẹn ìkà ẹ̀dá nìyẹn òun rí nǹkan tó dáa sójú. So àáfàá kan ni wọ́n ní tó bá ti rí àwọn nǹkan tó jẹ́ pé wọn ò kì í rí àwọn nǹkan tó dáa tó ti mọ̀ pé ẹni tí ò kì í rí nǹkan tó dáa sójú ẹ sá fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ tòkunbọ̀ wọn ní ká sá fún nílara onílara nìyẹn o ò kì í rí nǹkan tó dáa sójú ó máa ń fẹ́ kó jẹ́ nǹkan tó gbogbo nǹkan ayé yìí kó ṣáà ti jẹ́ wọ̀nẹ̀. táwọn èèyàn bá gbé ọ̀rọ̀ sórí social media báyìí tó bá ti ó bá ti gbé ẹnu orí burúkú tiẹ̀ tó bá ti gbé ẹnu sí ayé ẹni yẹn máa bàjẹ́ tí ò bá ní Kristi ayé ẹni ẹ máa bàjẹ́ tí ò bá lólúwa wọ bọ̀bọ̀ ẹ̀ ní ìsìn kò tó bá ń pòsè èèyàn mélòó ló ń wò nínú comment tó bá rí nu àwọn tó ń bu ló pọ̀ jù people don't show him love again kí ló fà torí ó ti kó ara ẹ̀ wá bá ẹ ó ti àdírẹ́sì ẹ as his mom bí ìgbà téèyàn kó àgbákò ayérayé ni Tokunbo you are somebody that téèyàn bá rí ẹ láàárọ̀ kó kọ́kọ́ jírí ẹ kó padà lọ sùn ìka ẹ̀dá nìyẹn onílara ẹ̀dá nìyẹn ọ̀bàyéjẹ́ ẹ̀dá nìyẹn tó kún bọ̀ ọlọ́run dá ẹ ní ẹ̀dá tó jẹ́ pé o ò kí ní ẹ̀mí ìdáríjì by the time tó bá dúró ti èèyàn wàá mẹ́sọ̀ pò pa ó bá yẹ ẹnìyẹn jẹ́ Tókunbọ̀ you are somebody tó jẹ́ pé ẹ̀mí ìlara ó ń ṣe mí òun gbà mí ṣèké ṣáájò olójú ìka ẹ̀dá mi ò mórúkọ tí mo lè fún ẹ. Look at that guy now bó ṣe bọ́ sórí social media nìyẹn tó ń sọ gbogbo nǹkan tó rí tó ń ṣe wòtòbòtòbòtòbòtòbòtòbòtò mo dẹ̀ sọ fáwọn èèyàn mo ní káwọn èèyàn má dẹ̀ ẹ́ lò káwọn èèyàn má dẹ̀ ẹ́ lò Tókunbọ̀ ever Tokubava.